kí ẹ kú kalẹ̀ ètò ètò ojúmọ́ rẹ ń tẹ̀ síwájú àwọn àlejò àtàtà wọn ń bẹ́lẹ̀ agodo pẹ̀lú mi ọ̀nàrẹ́bù ìyábọ̀ ìyàndá ń bẹ́lẹ̀ agodo bẹ́ẹ̀ ni arẹwà ọmọ wọn ọ̀nàrẹ́bù náà ni ọ̀nàrẹ́bù miss bẹ́ẹ̀ nítorí pé ọmọ ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù náà ni ayọ̀mídé chantel ìyàndá wọn wà lé agodo pẹ̀lú wa ṣẹ́ráṣà wa ó dàbí àmì ìdánimọ̀ téèyàn mú lọ ẹ̀yìn báńkì ni ẹ̀wọ̀n pé bọ́ọ̀ bá mú dání wọ́n ní pé ó dáa àwọn ò lè fún ọ lówó torí pé àwọn ò dá ọmọ ẹ̀yìn bẹ́ẹ̀ ni ọmọ ọ̀yà mi lẹ́nu gbà mí bàbá aláwọ̀ kan wọ́n wọlé bá yín lọ́fíìsì abẹ́ wọlé bá wọn ẹ̀yìn ní lójú wọn pàrànpàràn yìí àbájọ olówù bíi ti bàbá mi ẹ̀yìn adéníyà adéyẹ abdulrafiu àbí bóyá ètí ẹ̀gbá àbí bàmú àbí àwọn oríṣiríṣi tòǹdó ló fàdé tòǹdó lọ́hùn-ún hmm, wọ́n á tún máa bẹ́ẹ̀ sì lọ́dọ̀ àwùsá bẹ́ẹ̀ bá lọ bá ẹ bá ti rí ìnàkú ọ̀nà tó nínà ti gbèjì àbáyé ọ̀rọ̀ yín ti wọ̀nu kí ló dé tá fẹ́ sọ àṣà wa tá a fẹ́ sọ èdè wa nù àwọn aṣọ tá à ń wọ̀ ọkọ́ gbẹ̀gànbé làwọn ọmọ wa tún ń wọ̀ nísìn aṣọ láṣọ tó dáa o sanyán àlárì òfì ìró àti bùbá fóbìnrin bẹ́ẹ̀ sì ni ṣòkòtò àti bùbá náà fún ọkùnrin ibo ló akó gbogbo wọn sí ẹ bí mo ṣe wọ̀ tó dúró tó gún régé eléyìí là ń bá wa sọ lórí ètò lónìí pé àṣà wa kò gbọdọ̀ parun bó lẹ́ẹ̀kan ó pe Ayọ̀mídé Anúolúwapọ̀ àwọn àkọ́sórí Yorùbá pọ̀ ní ọlọ́kan òjọ̀ kan tá a lè pè ní bí ewì àbí kan ti àǹtí Ayọ̀mídé tí wọ́n mọ̀ ká ṣé ẹ lè kà fún wa báyìí. bẹ́ẹ̀ ni ah, ó yá ó yá ó yá ẹ fún wa ẹ fún wa ẹ fún wa. ẹdìyẹ mi èyí tí mo rà mo tọ́jú ó sì dàgbà ní ọ̀sán kan èmi kò mọ̀ pé ó ti jẹ ló bọ́ sínú kòtò òjò pa bàbá wa ń gbé gbígbẹ tí mo gbé gbígbọ̀n ló ń gbọ̀n ó bọ́ sínú kòtò Hmm, gbígbé tó gbé gbígbọ̀n ló gbọ̀n ó yẹ ẹyin mẹ́wàá ó pa mẹ́sàn-án mhm. ó fi kàn délé bọ́mọdé òkú àgbà ló ń dà bá ṣe kọ́ gbà ọ̀nà adìyẹ mi èyí tí mo rà lọ́jọ́ ọjọ́ kan ó bọ́ sí kòtò òjò sì pa bàbá bá mi gbé gbígbé tí mo gbé gbígbọ̀n ló ń gbọ̀n ó yẹ yín mẹ́wàá ó pa mẹ́sàn-án ó fi ìpọ̀n kan délé bọ́mọdé òkú àgbà ló ń dà ṣé wọn pé tí adìẹ bá yẹ yín hmm, bẹ́ẹ̀ ni àwọn tá à adìẹ lẹ́ẹ̀kárọ̀ ògiri tó bá yẹ yín kó yé twenty tó bá pa ogbó ẹ̀ tó máa fẹ́ yọkan lẹ̀ hmm. Hmm, bẹ́ẹ̀ ni ìyẹn ni pé wọn làdí ẹ̀ ṣàbá tó bá ti ṣàbá tó pamọ́ àfẹ̀yìn kan lẹ̀ ọlọ́run nìkan nìyẹn yé ẹ wọ ẹyẹ wa nínú ilé ẹ rí i pé ẹ̀yìn bàbá ní ọmọ alákọ̀wé ni ọmọ alákọ̀wé ni tábà lè rí àṣà àti ìṣe wa láti ọ̀dọ̀ wọn torí ẹ̀ gan ni ìdí ètò yìí lọ́jọ́ tòní ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Ìyábọ̀ Ìyàndá ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèlú òǹkọ̀wé niyín olókòwò niyín ẹ jẹ́ ìyánulé fún dájú ẹ fáwọn ọmọ báwo lẹ ṣe ń kó àwọn nǹkan wọn ipò tó dáwọn mi màmá wò wá lé báyìí pé à ṣé mi wá ráyè ni ah. career woman ni mí o <laughs> kìdí kan ṣé màmá kọ́ ọmọ kan ní Yorùbá kan hmm. báwo lẹ ṣe ń kó gbogbo wọn pọ̀ tẹ́ fi ń lè rí dájú pé àṣà àti ṣe kò parun nínú ẹbí yín. iṣẹ́ ńlá ni o hmm. kò jẹ́ kí n ṣiṣẹ́ kékeré rárá rárá hmm. ṣùgbọ́n téèyàn bá jẹ́ akíkanjú obìnrin ó gbọ́dọ̀ dánlé ọkọ ó gbọ́dọ̀ dá ní orílẹ̀-èdè hmm. inú ìjọ ọlọ́run náà ó tún gbọ́dọ̀ ní ipa tó ń kó hmm. lórílẹ̀-èdè ó gbọ́dọ̀ nípa tó ń kó hmm. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ìwé kíkọ yẹn ibẹ̀ gangan ni mo gbé gbogbo n tí mo fẹ́ dáwọ́lé lé lórí nítorí pé ọ̀rọ̀ ìwé ọ̀rọ̀ orílẹ̀-èdè ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí kò dùn mọ́ mi nú rárá bó ṣe jẹ́ ká tó ìjọba yìí ara àwọn nǹkan tí mò ń gbé lọ sórí ilẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà nìyẹn hmm. mo dẹ̀ ti ń ṣiṣẹ́ lé lórí nsìn látìgbà tí mo ti fi ilé ẹ̀kọ́ girama lẹ̀ ó hmm. ti lé ní ọgbọ̀n ogún ọdún báyìí hmm. tí mo ti ń kọ̀wé jọ tí mo ti ń kọ̀wé pé kí ni mo tiẹ̀ mú lọ sí ilé aṣòfin tí mo tiẹ̀ ń lọ so òun ló mú mi wọ́n sọ yí pé ìkíní ẹni tó bá máa jẹ́ olórí lóbìnrin mm. àwọn nǹkan tó ń ṣe pàtàkì náà gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ẹ̀ o gbọ́dọ̀ jẹ́ akínkanjú obìnrin mm. tó máa kó obìnrin ẹgbẹ́ ẹ̀ rìn pé ayé ti lajú jù báyìí lọ obìnrin gbogbo àwọn nǹkan tá a máa kọ́ àwọn obìnrin pé obìnrin ipa tí obìnrin gbọ́dọ̀ kó nílé ọkọ mm. ipa tí o gbọ́dọ̀ kó lórí ọmọ ìdílé ọkọ wà ń bẹ̀ ìdílé tí wọ́n ti jáde wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ wà ń bẹ̀ bó ṣe gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀jẹ̀ gbọ́dọ̀ dúró déédéé àkókò ṣe pàtàkì mm. nínú ilé ayé obìnrin mm. ẹ rí i pé tí obìnrin bá ṣe ń dàgbà lọ́gbọ́n ìrònú gbogbo bó ṣe ń ṣe ló gbọ́dọ̀ máa dàgbà. Hmm, gbogbo àwọn ilé fi ń kó jọ ní tí ẹ sì tó ń kó àṣà wa náà mọ ẹnu àwọn tí ẹ wá ń sọ yìí gẹ́gẹ́ bí àwọn ọmọ yín ẹni Yorùbá lè wá ń sọ ní inú ilé ẹjá wo ẹ wá rí bóyá àwọn ìmẹ́hẹ́ kan wà ń gbé bóyá àwọn òbí tó ti mẹ́hẹ́ nílẹ̀ inú àṣà wa nílẹ̀ yorùbá àwọn àbí àwọn nǹkan kan wà tẹ́lẹ̀ pé ó yẹ ká tún ṣe bá nínú àṣà àti ṣe ilẹ̀ yorùbá. ẹ nínú àṣà àti àtúnṣe hmm. nínú àṣà ilẹ̀ yorùbá yìí ni hmm. pé ṣe rí èyí tí ò da nínú àṣà wa hmm. a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí olùkọ́ àyọkúrò òun ni mo ṣe ń sọ̀rọ̀ lórí kọ̀ríkúlọ̀mù yìí so that ẹ rí i pé nísìn yorùbá ti easy láti ṣe kàǹsìn torí wọ́n ti mú rírọ̀ kò dàbí ìgbà táwa ń dàgbà tó yẹ pé yorùbá ti jà hmm. bí elépè bí kan máa ṣépè bí kan máa sọ̀rọ̀ kákàtàkà sáwọn ọmọ hmm, hmm. ṣe rí ọ̀rọ̀ ẹ̀kọ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ́ àwọn ọmọ yìí náà ó ṣe pàtàkì ẹlòmíì akọmọ ní iye èdè yorùbá ìgbọ̀n kò tiẹ̀ jẹ́ kọ́mọ yẹn rò pé màá tún yọ ọ̀kọ́ lọ́jọ́ ọ̀la so now we want a fẹ́ tún àwọn tíṣà wa kọ́ bí wọ́n ṣe gbọ́dọ̀ gbé àṣà àti ìṣe èdè ilẹ̀ Yorùbá fún àwọn ọmọ ọjọ́ ọ̀la mm. torí àwọn ni ọjọ́ ọ̀la tán tún máa tẹ̀síwájú. ẹ ṣe wọnọrẹbù ẹ jẹ́ sì dúró lọ́dọ̀ yín náà torí pé ẹ tẹnumọ́ àwọn olùkọ́ àwọn olùkọ́ àwọn olùkọ́ iṣẹ́ ta gangan ni lákọ̀ọ́kọ́ àwọn káwọn olùkọ́ nípa tiwọn láti kó iṣẹ́ ta ló jẹ́ jù láti rí dájú pé àṣà àti ṣe kò parun nínú ọmọ wa àti àwọn ẹbí wa iṣẹ́ ta ló yẹ kó jẹ́ torí pé tá a bá wò ó olùkọ́ tẹ̀ ń sọ yìí níléèwé ó mọ̀ ṣeé ṣe kó jẹ́ pé bóyá ànàgó kan àbí àná àbí Ìgbò wọn ní ń kọ́ wọn ní English àbí biology kò lè sọ Yorùbá sí rárá ṣùgbọ́n èmi tí mo jọ́ ọmọ Yorùbá iṣẹ́ taro ẹ̀ òpó yẹ kó jẹ́ gangan nípa bambari tàbá ń wò nípa ẹni tó yẹ kó jẹ́ àkọ́mọ ní èdè wọn ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní mother strong yẹn ni pé àtẹnu ìyá òun ni ọmọ ti yẹ kó kọ́kọ́ gbọ́ alákọ̀ọ́kọ́ tàbá wò bàbá tàbá wò nú ẹbí torí pé àwọn míì gan ní àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé nínú ẹbí wọn tó bá bímọ tó jẹ́ àṣà wọn tó yẹ pé irú rẹ̀ ò sí mọ́ nísìn hmm. eh, mo béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan mọ́ láwọn wo ni tó yẹ kí a parẹ́ nínú àṣà wa ó dà pé ẹ̀yin sì nífẹ̀ẹ́ sí ìlà kámọ kọlẹ̀ lẹ́ẹ̀kárọ̀ òjìrì tó rárá àṣà wa ni kíkọ <laughs> ìlà wà ẹ kó ìbéèrè méjèèjì pọ̀ káwo kájọ bojú wo àwọn ọbọ lẹ́rù bó nídìí àtúnṣe. ẹ ṣe rí màá bẹ̀rẹ̀ látòrí ibi àpẹẹrẹ ìdánimọ̀ hmm. àwọn ni wọ́n kọ ìlà hmm. ìlà tó ń kọ lódò ó yàtọ̀ sí èyí tó ń kọ nìbàdàn mm. ìlà tó ń kọ lọ́yọ̀ọ́ ó yàtọ̀ sí èyí tó ń kọ ní. mo ń wojú yín báyìí bí kó jẹ́ pé mẹ́rin mẹ́rin wà lẹ́ẹ̀kẹ́ yín kọ̀rọ̀ kọ̀rọ̀. ọmọ ìbàdàn mm. ni orísun mi ti ṣe yọ mm. bàbá mi ọ̀kọ́lani ìyálé ìyá mi ọ̀kọ́lani and you can see that uh, téèyàn bá wo ìlà yẹn lójú wọn èèyàn á rántí ibi téèyàn ti ṣẹ̀ jáde ṣùgbọ́n lóde òní ọmọ tó bá fẹ́ wọ́n lè kọ́ fún un Hmm. ẹni tí ò bá jẹ fẹ́ kò wá di pé kán di dandan pé ẹ gbọ́dọ̀ kọlà hmm. ìyẹn ni hmm. gbogbo èèyàn kọ́ ló fẹ́ kọlà. àti pé kíkó ni lẹ́rú ń gbàǹgan làwọn bàbá wa fi mu lọ́kùnkúndùn ó pé ń bẹ́ẹ̀ dá àwọn ọmọ ẹ mọ bẹ́ẹ̀ bá ti kọ́ ọmọ pẹ̀lú kan lẹ́rú ẹ ti mọ̀ pé ọmọ bàbá nájímù sálẹ̀ ọjà lélẹ̀ gbogbo àwọn àǹfààní tó wà ń bẹ̀ ń gbà. ṣùgbọ́n pàtàkì tó tún wá tẹ̀lé ìkejì ìbéèrè yìí ni pé tàbá ní ká wọ́ ní àwọn ibi tó ẹ ibi tó bá ti jẹ́ ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ mm. òun lọ́mọ ti ń kẹ́kọ̀ọ́ mm. ìkíní ibi tọ́mọ ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mm. ìkejì ibi tọ́mọ ti ń kọ́ ìwé mímọ̀ kíkà ìkẹta òun ni mo ṣe sọ pé akíkanjú obìnrin tí mo jẹ́ ní láti mú àwọn obìnrin pé wá o tóbìnrin bá ń dàgbà obìnrin ló ń fagbó ó ń fa kokéènì ó mọtí yànláyàlá ṣé nǹkan tó fẹ́ fi kọ́ ọmọ nìyẹn ẹ̀kọ́ wà fún obìnrin tó tún ju ti ọkùnrin lọ àwa hmm. obìnrin ọgbẹ́jọba ló máa fi àpèjúwe àwọn obìnrin tó jẹ́ pé wọ́n mú ìlú dùn wọ́n hmm. mú ìjọ dùn wọ́n hmm. mú ẹbí dùn òun lèèyàn máa ń wò so pàtàkì yìí ni pé kí n bá àwọn obìnrin sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin lọ́jọ́ ọ̀la because n tó wà nù wa yìí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà ni so òun làwọn ẹ̀kọ́ tí àwọn òbí gbọ́lọ̀ kọ́ kì í ṣe pé kakọ̀ bímọ ẹ̀kọ́ wà téèyàn gbọ́lọ̀ kọ́ ọmọ bá a ṣe ń jẹ bá a ṣe ń mu bá a ṣe ń wọ̀ bá a ṣe ń sọ lóríṣiríṣi bẹ́ẹ̀. ẹ ṣeun ìyá wa ẹ̀yà ara lè ń fi ọkàn bá wa ló bá ṣe ń ṣe lọ́lọ́kan òjọ̀ kan ẹ wò á dókè lọ́hùn-ún Ojúmọ́ Ire tẹ̀ síwájú ẹ jà lọ pàdé Ọ̀yáwálé Ọlálékan ní abala ti òfin ẹ ọ̀dọ̀ ọ̀dọ́ náà lónà òun bá wa sọ lọ́jọ́ tòní ṣùgbọ́n tá a bá padà dé àtẹ̀mí àti àlejò wa à ń bẹ nílé agbódò pàápàá jùlọ mo fẹ́ bèrè lọ́wọ́ Ayọ̀mídé Chantel ó pé bó o ní nílé ìwé wọn ṣé wọ́n ń kọ́ wọn ní Yorùbá àbí mọ́mì nìkan ló ń kọ́ Ojúmọ́ Ire tẹ̀síwájú ẹ kú kalẹ̀.